السلام عليكم ورحمة الله وبركاته ألاكفوا ومضاء الله ألاكفوا وجاء سياري إنياسك وإنياس علي بكنا وقوا وجاء يرمتي ولم بكر يرمتي ولم بكر ونقوم بي وبعيدا من قتل جوتنان látìwárí bẹ́ẹ̀ láti máa sàfẹ́kọ́ lọ́mgbà lọ́wọ́ wa ìtọ́sọ̀dà ní ń bẹ́ẹ̀ Eh, torí tó bá ti jẹ́ ìjọsìn lábá sí iná àbá ìṣẹ́ lọ́wọ́ àmọ́ ọ̀tọ̀rọ̀ tọ́lọ́mùgbà náà ni àbúrọ̀mọ̀bà ọmọ ìyára tí wọ́n ti agbátẹrù ilé ìkọ́ni àkọ́kọ́ ti jẹ́ síbi bí àkúrò náà ṣe ìgbìmọ̀ orí ìgbòdè tọ́lẹ̀ ẹ̀kan àbẹ̀lọ́mọ̀kọ́mọ́ tí wọ́n nípa eh, torí pé ló sí ẹ̀dá máa ń lọ àsìkò ìfún eh, tí ọmọ ń lọ dúkìá ìfún ìjà ìfún tó dàbí ọ̀rọ̀ ọlọ́mọba òsì ọlọ́mọba tí ó wá ti wá ṣe kọ̀ńgbẹ́ ilé yìí ní àwọn tí a jẹ́ ọ̀pọ̀ láti tí àwọn ọ̀dọ́ máa ń fi ọ̀dọ́ wọn ni ilé bí ọ̀rọ̀ tí a sọ láwọn ìjọpọ̀ wa kan nílẹ̀ jẹ ló ti máa ń rí fọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ nìyẹn wọn ọ̀nà tí ó wá kọ́ ọ̀rọ̀ wọn ṣe dáadáa tí ẹ̀dá máa ń rí láti ìdíje àwọn ẹjọ́ rẹ̀ ó jí sí tuntun wọn ọlọ́run tó mọ́tò láì fi parí wa bákan náà láti ìbò wa lọ́dọ̀ tí ẹ̀dá máa ń rí lábẹ́ tó bẹ̀rẹ̀ jọ ọlọ́run kó mọ́ sọ́lá ìṣẹ́ fún wa àti aláǹfà náà ti wà lórí ìjẹ̀kó láì fi tààrẹ̀ kẹ́ ti fi àmọ́dé ètò ìgbà fi fáǹfẹ́ ń sọ ọlọ́run yẹ́rù ní wọn ní yàrá ìkọ́ náà yẹ́wọ̀n sí ní ìyẹn bá máa sọ àwọn àti ti jọ ìgbà náà lájọ gẹ̀gùn níwájú ọlọ́run ẹ̀tí ó ti ń ومن ni lẹ́kàrẹ́ ilé ọ̀dọ́lọ́mọ ọba ọmọ tó lọ́jọ́ tó tó ní من بعد المسيح كما سبق في حديث أبي رقية سليم الداري الفلسطيني رحمة الله عليه ولم تكن توقير غنه نوصى إلى النبي محمد عليه السلام ورحمة الله نوصى إلى النبي تقدم آه، ولأبلغنا الدين النصيحة الدين النصيحة الدين النصيحة كل لمن قال لله ولكتابه ولرسوله وللأئمة المسلمين وعمته وعامته فالإسلام إيه، آه، الذي يرشد إلى ما قال من نصيرا يعني كان يجي كان يقول كان يفهم يجي الذي يوهمي الذي أخر إبراهيم في بوجهه في ذلك الكون قال يوم الذي تقول لك يا ọ̀rọ̀ tí ó kan ìwọ mùsùlùmí lápapọ̀ ni ìlú àmì jìrìdáàbò ìmọ̀rẹ́kàtì alìmọ̀sùlùmí jìrìdáàbò alìmọ̀rẹ́kàtì alìmọ̀sùlùmí àwọn nǹkan tí mùsùlùmí lóbìnrin tí ó fi máa kọ́fà ẹ̀ṣọ́ ààrẹ òun náà ni ọ́gbà ní ó pẹ̀lú ẹ̀ ilé ìsí ní oró àwọn tí ọlọ́gbọ̀n lọ́sùn sùn fáwọn ẹ̀ṣọ́ fún wọn àti jìlbáàbù àti àṣìjáàbù àti àkìmáàbù gbogbo ẹ̀pátá náà ìkàkàn náà ojú ọ̀pá ìfẹ́kùn náà wọ́n fẹ́ ṣe ìbá bá ń fún wa ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́gbàá bí ṣàtàlú ìgbìmọ̀ láti ìbáàrùn nígbà bá ń sọ ìkàkàn lórúkọ ọ̀kan náà olùdùnmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí ọlọ́run bá lo ìjà nígbà míì àwọn túmọ̀ sí kí ni gàgá nílé ìdè àtùmọ̀ tí wọ́n fi ń bá wípé bàbá fún ara ẹni bẹ́ẹ̀ lórí ìgbà ọ̀gbọ́n ìgbà ìgbà ìrọ̀lọ́ ọba ń lò nínú àpá ohun tí obìnrin ti gáìdì ààrẹ kúrò nínú kó máa rẹ̀ fún ìdè ẹ̀kọ́ ẹ̀ ọwọ́ ẹlẹ́ni alákọ̀ọ́kọ́ tó máa irun tí ó sí èmi ti nílẹ̀ kò náà lè pe alìsìlám láhá ìlànà ìṣúná في مذكور الإمام ومنع كل وسيلة يؤدي أو تؤدي إلى آه، التخالف أو انتهاء بما جاء العلم إسلام بقوة في جمليات نوى مذكور الإمام قوة يكون تكالي توازي خاصة في أمينية يعني، لا قولا أو قولا أو فعلا bóyá lórí òmùkúrò ní ọ̀rọ̀ kọ́nà ní àbí ìṣẹ́kùtù fọ́tọ́ lè bẹ̀rẹ̀ láti fọ́tọ́ láti fi máa jáde àrùn láti dáàbò bo kí ìjọba lórí àdúrà àwọn èèyàn kó mọ́ kà sí kíni kó mọ́ bá kà jẹ́ ẹ̀yẹ́dì ká lọ́sí mọ̀ yàtọ̀ bá mi máa ọ̀sùn lè yàtọ̀ bá Kí àwọn nǹkan tó ṣe kò ń bí ìsìláàmù bí gbé àwùjọ dúró? tí ó fi yàtọ̀ sí àwùjọ ẹranko àwọn gbòógì àwọn kókó ọ̀rọ̀ bí láwọn náà èso kìí èso kìí èso mọ́gá àmìnáfù wọ́n èso àlẹ́rìnì wọ́n eh, àpè lẹ́mọ́rẹ̀ àwọn kọmọ́rà lórí ìsáfẹ́ká gbogbo ọkọ̀ tẹ̀sí ìdáàbòbò lórí tí ó bá ti ní ìdáàbòbò láìsí olójú àwùjọ nàìjíríà ní ológun ẹ̀sìn ìjọba ìlú àti àwọn èèyàn bákan náà làákàyè àwọn èèyàn bákan náà ìlànà ìgbà ẹ̀rì àti dúkìá ọmọ ìlú yìí. Ìlànà tí ọlọ́mọmọ ìlànà tó sáà náà wọ̀ sàhálà tó dàgbà gbogbo pọ̀tùláńtì àwọn èèyàn. Ọ̀nà yẹ kí a máa ṣe kí lọ, a máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn yìí tọ́tọ́ sí wọn láti máa ṣe àbòsí fún ọlọ́nà àbẹ́lọ́nà kéèkì ilé ìgbà ilé ẹ̀kù tí ó bá lórí ọlọ́mọdá tí wọ́n nípa nípa lórí lọ́nà tàbí àmẹ́wà ìgbà orí alẹ́sọ̀rọ̀ àti ẹ̀sìnlá ọlọ́ ti bá bẹ̀rẹ̀ lọ́rọ̀ láti lè mọ̀sí náà àwọn ìjọba sí Islam ìṣí ó bẹ̀rẹ̀ mùsùlùmí ó ti tẹ̀ ẹ̀sà àfi dáàmù sí ìjáàbù ní ìlọ Islam ọ̀rọ̀ kan tí ọkọ̀ sínú ọ̀dọ́kọ̀jọ́ ló ti tẹ̀yìn bí a bá ń gbé ilé ẹ̀wọ̀n bí a gbé ilé ẹ̀wọ̀n nígbà tí a rí àwọn èèyàn kan wọ́n jẹ́ máa ń sọ sí kọ̀dá látàrí àti tí àwọn ti fèrè ń sọ làwọn náà fẹ́ máa gbà sọ wọ́n lè pẹ̀lú àwọn láàfáà wọ́n lè mọ́ pẹ̀lú àwọn láàfáà àwọn ti fi mẹ́rin àwọn ilé àwùjọ wọn àlejò wọn kà pé ìmúra rẹ̀ ń kọ́ wọ́n bàbá rẹ̀ àti ìpèmọ́ nàìjíríà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo gbogbo ẹ̀yìn tí ó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́m olùgbẹ́gbàgbọ́ sí ọlọ́m ibi tí ọlọ́run bá gbé ọ̀rọ̀ sí ìbẹ̀rẹ̀ ni ó ṣe kí ni ìbẹ̀rẹ̀ ni ó ṣe ọ̀rọ̀ sí ọ̀rọ̀ sí. nínú tí ọlọ́run ọba tó fi fẹ́ kí obìnrin ti tó fi tó láyé tó dàbí kí ni tó dàbí ìmúra ẹ̀rù sí lẹ́yìn ìgbọ́lọ́run ọba pọ́ ìgbà tí wọ́n àti mara àmú ẹ̀ ìgbà tí wọ́n sọ́kọ̀ ẹlẹ́nu nínú tó mú pàtàkì tó bèrè pé ìlọ́run tó dàbí jọ́ọ̀sì obìnrin tó fẹ́ mọ́sí tẹ́síwájú ni ọlọ́run tó ètò kalẹ̀ fún wọn lórí ìmọ́ra wọn bẹ́ẹ̀ ló ètò kalẹ̀ fáwọ́ta ajẹ́kùnrin náà lórí kéré jọba ẹ̀ lórí ìmọ́ra ìwà náà tí ọlọ́run dára sáyé náà jọba láti lọ sí gbogbo lọ fi tó ní àfihàn òkàtó àyẹ̀kárí láwọn tó kú ìwò tó bá mú ìfẹ́ kalẹ̀ fún wa àmọ̀ tó gbogbo tó kalẹ̀ ló ṣe ń kọ́ kò sí ìdí òní wọn tí wọ́n fà nínú wa bẹ́ẹ̀ alùpùpù ìwọ̀jọ́ ìpàdé ìpàdé àti tọ̀run àdíkú jẹ́ tọ̀run tó má jẹ parí àdíkú jẹ́ parí tó má jẹ tọ̀run ìgbà ìlú ìlú ìkẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́ tọkọ ọlọ́ọ̀fẹ́ tí ìwà ní fáǹfààní ń bẹ̀ fún wa ìgbà láyé àdíkú máa jẹ́ fáǹfààní pẹ̀lú. tí wọ́n bá yí ọ̀nà ni wọ́n dé ètò kalẹ̀ ọ̀nà níbi wà ẹ̀rìn ọ̀nà níbi wà tó látara ilé inú bí ọlọ́pàá bá fẹ́ ẹni tó jẹ́ obìnrin tí ó fi máa jọ́sí fún tó sí pàtàkì púpọ̀ òun náà ni àṣìjà àwọn àjìbá wọn máa ta wọ́n fi hàn tó máa wọ́n fẹ́ sáfẹ́ ilé ayé kan agbọ́nrin kan náà ni ń bó ti ní ọkọ̀ ààrẹ dárúkọ rẹ̀ ní oríṣiríṣi ọ̀nà ìdàlẹ́ ìpátá lérò tó jẹ́ bí gàgá àrètí méjì ògbèrè ilé àti bẹ́ẹ̀ lọ ìdàlẹ́ àti ìgbàlérò ní ti àwòsára tó jẹ́ àfọ̀ọ́ Oúnjẹ àwọn tí ọlọ́lájẹ́ mùsùlùmí lóbìnrin ń jẹ́ lẹ́wọ̀n fún pàṣẹ ìjáàbù ni, ìjáàbù ni, ìmọ̀ọ́rù ni, ẹ̀jù bí ọlọ́wọ́ bá pàṣẹ rẹ̀ àwọn tí ọlọ́wọ́ bá pàṣẹ rẹ̀ fún èyí tí àwọn èèyàn pé èèyàn àwọn ọlọ́wọ́ bá pàṣẹ rẹ̀ fún ìlú ní àwọn tí wọ́n gbọ́lọ́wọ́ bá gbọ́ lódodo pẹ̀lú àtúrí ẹ̀rẹ̀ ọwọ́ ni àádọ́mú lórí ọ̀rọ̀ ti ẹ̀mí lábúrú pé láì tó fi ń síra sílẹ̀ láì tó fi ń sẹ́yìn ń sílẹ̀ sílẹ̀ láì tó dé kíkan sílẹ̀ láì tó dé pápá sílẹ̀ láì tó dé sí gbogbo ọrùn sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà. so ìkànnì lẹ́yìn tí wọ́n jẹ́ mú lèmi lórí ni wọ́n tó ìjọlọ́ ìjọ lórí ni jẹ́ ìtókùnkùn náà ni tí wọ́n jẹ́ ọmọ ilé àti lọ́nà sí ẹ̀rú lórí pápá sí ẹ̀rú nìyí ìtàǹkọ̀ ni ò kọ̀ọ̀kan sí ìfún ìjọba ẹ̀rú. ẹ̀fà tí wọ́n ti lọ́rùn bẹ láyé nìyí ọmọ tó ṣe ìyàtọ̀ láàrin ọmọlé àbí àjẹ́ ọmọlé àbí ọmọ lọ ìjáàbù wọn máa lọ sí máàrù wọn máa lọ gbà wọn sábà ń tẹlé ọmọ lójú ká ṣùgbọ́n ó ìmúra jẹ́ ọdún lọ́tọ̀ tí káwọn tí wọ́n jẹ́ ọmọlé àbí. lákòótọ́ náà ni ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ní àṣálẹ̀ ọ̀rọ̀ tí gbogbo aná ti máa tẹ́lẹ̀ ní ìbámu sọ́ọ̀lù ìgbà ti fẹ́ kí táwọn náà fi kìrọ̀ sáǹfà ọmọ ìní ọlọ́run bá ní ọmọ ọ̀rọ̀ wọlé máa jẹ́ bí yóò máa ṣe àǹfààní fún àwọn tí wọ́n jẹ́ olùgbọ́lọ́gbọ́lọ́ ní òṣèlú tí ọlọ́wọ́ Al-Qur'an Karim ayapọ̀ èyí tí ọlọ́gbọ́lọ́ olùgbọ́lọ́ láṣẹ ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ àwọn tí a jẹ́ obìnrin nípa pé ìmọ́lọ́ta máa mú obìnrin ká ní jọmọ́ obìnrin mùsùlùmí lápapọ̀ fún obìnrin ti ìfìrí obìnrin mùsùlùmí

ìdí ọ̀gá níbẹ̀ nínú wàhálà tí orí bí ìwádìí ọlọ́dà ní ìsìnlá rẹ̀ kàdíẹ̀ nínú ìjọba tó ní gbogbo àwọn ọ̀rọ̀ ولقد ناصر الذين بالاحزاب ولقد كتبت كريم فسيكتب ولما كان المؤمن ولا مؤمنة أي ريك في هذا ذلك يبكي أتبقى وما أي أتلاقي وتكون في الأجر من المسلمين يمر على الكويت ọgbọ̀dọ̀ yàtọ̀ sí ìmọ̀ra ẹgbẹ́ àwọn ènìyàn lójú ọdún tí èdè mùsùlùmí lórí ni ọlọ́mìnà bá lẹ́gbọ̀n obìnrin lọ́nà àgbẹ̀rẹ̀ إذا قضى الله ورسوله أمرا أن يقول أن يكون له ملك يرابي لأمره من يعصي الله ورسوله فقد ضل ضلالا مبينا ولم يكره ذلك كتب الله ورسوله ذلك كتب الله ورسوله láti ní ìjọba ìlú tẹ́sùn ní ìjọba ìlú tẹ́tẹ́ sí ìpínlẹ̀ ìjọ àwọn tó yẹ lọ́kùnrin àdúgbò ẹgbẹ́ wa tẹ̀lé ìmọ̀ tẹ́lẹ̀ ìsọ ilé ìlú kanilá ilé ìlú ọ̀fẹ́ ilé ìlú ọ̀fẹ́ ọlọ́run ẹ̀dì rí ẹni tó lè ní ọlọ́run afẹ́ kó máa sílẹ̀ ẹ̀rì kan ìgbà wọn fi sáré ìyẹn lọ́wọ́ ń kọ́ ọ̀dọ̀ tẹ́lá ọ̀nà lọ́wọ́ ní ìyá ẹ̀rì yẹn bí ìyá ní àmì tí oṣù tí wọ́n rà. Náà, ọ̀rọ̀ ìjà ìwé ti bá àwọn ẹgbẹ́ lókìlẹ̀ ilẹ̀ káàrẹ̀ bí i àtàmà ọmọ wa sí ọlọ́run tí ń kan ìtọ́kọ́kọ́rọ̀ ọlọ́run látọjọ́ ìfẹ́ látọjọ́ àwọn akẹ́kọ̀ọ́ ti láti ìrìnlọ́ ọlọ́run ọlọ́run subhanahu wa ta'ala وقال لك عن الزهرين ورحمة الله كما تفضل لي كفر وعندنا في كبير وفي كبير حضرت الذي يعمل لك جرم أحسن سوانا ما قطع بلا إطارة جيني وكما نعطي كواري في ونعطيك من صوتك gbogbo ìdájí àwọn ọmọdébíyà àpàlìyàríyà àwọn náà fún ìdíje àwọn náà mú aláyé àwọn sọ̀rọ̀ ìdí ìjọ́bù mẹ́ta rẹ̀ nílé ẹ̀ka rẹ̀ àwòránì lọ́sẹ̀ ti àpẹẹrẹ àgbàdì nínú àwọn ọ̀sẹ̀ ìpẹ̀rẹ̀ àrẹ̀ wọn ọ̀gẹ́ bẹ́ẹ̀ ìjọ náà lọ́wọ́ nígbà yóò bá lè dúpẹ́ ìtọ́jú àwọn ojú wọn lọ lórí àwọn ọmọ tó wà ní ètò ìgbà kan ti dé láwọn ọ̀gá sáà ń sọ ìlú náà orí mọ́ especially àwọn tí wọ́n jẹ́ máa kẹ́kẹ́ lẹ́lẹ́lẹ́ ẹ̀kọ́ ìjọba àti ẹ̀lọ́ ẹ̀lọ́ tí wọ́n máa lò pẹ̀lú ìlú alhamdulillah àwọn ilé ìjọba yàtọ̀ láti ẹ̀lú ẹ̀gbẹ̀rẹ̀ àwọn èèyàn tí wọ́n sọ sí ọ̀rọ̀ mẹ́ta rẹ̀ láìga bí wọ́n tó ń bẹ̀rẹ̀ àtẹ́yìn ìjọ àbùdó bẹ́ẹ̀ náà lókè ní wọn bẹ́ẹ̀ náà ló ń sọ káàdì bẹ́ẹ̀ náà ló ń pọ̀ sí àwọn ọmọ ìyàtọ̀ ajẹ́kọ̀ọ́kùnrin lọ́kùnrin àti lóbìnrin ẹ̀rí tó ń ṣe láyé àwọn òṣèlú àtàwọn tí ẹgbẹ́ ẹ̀fà Wọ́n bẹ̀rẹ̀ ìjọba ìṣẹ́lẹ̀ ìlú tí láti ọmọ ìrìnà àti ìpínlẹ̀ àti ìpínlẹ̀ ìjọba ìlú. Láàrín ìjọba ìṣẹ́lẹ̀ ìlú ọ̀pọ̀ ọdún sàlámù ọ̀nà ẹ̀mọ́ rẹ̀. Ṣé láti ìjọba ìlú? Àmà ìjọba ìlú ayé ẹ̀rẹ́ ilé. Ọlọ́pàá wáyé àwọn ọ̀nà náà ní ilé àpẹẹrẹ ọ̀nà tó ń ta nínú jẹ́ abúkọ́ sí àgbáyé lókọ̀ ìtọ́wọ̀n tó bá tẹ́lẹ̀ sọ pé àwọn alábòrò mi ò sí ìtàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà. Tó di ọmọ ọ̀nà ọ̀rẹ́ àlọ́gbọ́n kátá ní ìlú Yorùbá tó jáde ní tó lè fi sọ́ni tó tún sí nínú bàyá pápápá ní nínú bàtà níbi. Àwọn méje ní gan sẹ́yìn. Lẹ́yìn ìgbà náà ìdíwọ́ ìlọ́pẹ́ ìdíwọ́ Ìjọba ìjọba ìlú ìlú ìta ní ayé jẹ́ ẹgbẹ́ ìdájẹ́ lọ́gbẹ̀rẹ̀ káàkiri tí wọ́n bá rí ayé yìí. Ẹ̀yẹ́ mọ́ lọ́dẹ̀ jáde jáde nínú ọdún nígbà yóò sọ àwọn ọmọ ọmọ ìjọba ìlú ìlú. Ẹgbẹ̀rẹ̀ yóò wà máa àwùjọ ìlú àwọn akọ̀wé ìlú náà sọ̀rọ̀ yẹn náà. Yẹ́nà ló máa ń dípá pẹ̀lú wọn ìgbà yìí tí ń sọ̀rọ̀ mi kámánigọ́lá tí ó ti tó sọ̀rọ̀ ìyá ìtò àìsí lórí tó kù sí ìyá ìlẹ́ ìgbẹ́ láwọn àgbè ní ilé ìyá ìjọ òkè láwọn òní. Ẹni tó bá ti wọ̀ kọjá tó ń wá ìlú الذي من اتقى ذلك من اتقى ذلك الله لصدق الناس رضي الله عنه وعرض الناس عنه ومن اتقى رضا الى الناس لصدق ما فرض الله عليه وعرض عليه الناس خرجه الامام والترمذي وابن مهدى وابو بكر الحاجي البينه الرحمن بن الشعبي واحمد بن tó bá wá ojú orí àwọn ẹ̀dá láti fi tó bá wá ojú orí ọgbọ́n tó bá wá ẹ̀dá ọ̀gá bínú tó bá ti fi lè tán ọlọ́kùnrin ọlọ́kùnrin wọn kọ̀ láti àwọn èèyàn pé ẹ̀fọ́ lọ́nà ìgbẹ́nikẹ́ni tó bá wá ojú orí àwọn èèyàn láti fi ìwọ̀n ọlọ́kùnrin ọlọ́kùnrin ojú orí tó dájú lọ́sọ̀ àwọn èèyàn ọlọ́kùnrin tó ti bà ń bẹ̀rù ọlọ́kùnrin táwọn èèyàn àwọn ọmọ àwọn ìgbè ní wọ́n tàbí ìpínlẹ̀ ìlú sọ́nà láyìnbó. Ó sọ ọ̀gá tó wà bá àtàgbà láti wọ́n tàbí ìjáàbò tó dé ìgbè náà. Báàbì ìgbè ní bẹ́ẹ̀ ní ìlú ọmọ fún ọgbọ́n ìgbè náà. Ìyá ìyá ìyàgbé ń bá lọ. Ìjẹ́ náà lọ fẹ́ ṣe ó ti fi pọ́ọ̀tù báwo láti ṣe láti rí lórí ìlú pẹ̀lú ìlú ẹ̀rẹ̀ náà yẹ́ bá wọn sí. Ẹ̀rọ ìgbàlódé ẹ̀gbọ́n. Nítorí bẹ́ẹ̀, ìlú wọn yẹn lọ, wọ́n lásìkò àtàbí àtàwọn àbí àbẹ̀lú àwọn arábìgì àwọn tàbí àdínà ẹ̀rọ ìrìnàdínà bí ó kéré kan kọ̀kọ̀ yẹn fún àwọn onímọ̀ ilẹ̀ kí ẹ̀rọ ìrìnàdínà rà àwọn nǹkan tí a bá mọ̀ nínú ẹ̀sìn bí ọlọ́pọ̀ àwọn arábọ̀ ọlọ́pọ̀ láti àwọn máa dábò láti gba láti lójú àwọn èèyàn ọ̀gá tó lè wọ́n tó jẹun èyí jẹ́ ìyá àtàkùnlé òsì lọ́sẹ̀ dábọ̀ ọ̀pọ̀lọpọ̀ láti ṣàjọ àwọn ìjọba àwọn ẹ̀yí wà rẹ̀ pẹ̀lẹ́ Ìgbésílẹ̀ bàbá àti ìgbàgbé obìnrin Mùsùlùmí, obìnrin Mùsùlùmí, ìlera rẹ̀ ọgbẹ̀rẹ̀ yàtọ̀ sí mọ́ra wọn tí lọ́jọ́ pé ìṣèlú, tí ó ń ìlọ́pọ̀ wọn ti wọ́n fún àwọn ìgbàlẹ̀ lọ́gbẹ̀rẹ̀ mọ́ra. Ní ìbámu sí ń tẹ́wọ́ bá tó bẹ̀rẹ̀ fúnlẹ̀ nínú àwọn àwọn ìṣèlú. Àyà tí a mọ̀ wọn kà fún wa, ìlú ìlàyà tí ó gbajúmọ̀ tí الأحزاب إذا بدأوا nípa pé lájúkẹ̀ òṣèlú àtàkùnkẹ̀ rẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́kùnrin kàkà tó gbọdọ̀ wà láàrin àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn ọkùnrin tó lájòjì. ọkùnrin tó lájòjì náà lọkùnrin tó lè fẹ́ wọn yìí tó bá fẹ́ wọn kọ̀ ẹ́gbà wọ́n mọ àwọn ilé tí mo àárí mo àwọn tí wọ́n dáhùn fún àwọn ọ̀gbẹ̀ àwọn tí ò pẹ̀lú bá lè fẹ́ ọgbọ̀dọ̀ máa fara mọ́ fún wọn nígbà tí wọ́n lè fara mọ́ mi òun náà ni ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń sọ fún wọn tó àṣìlá láṣọ pàtàkì tí ó pàtàkì di péèkì ìfà ọlọ́bí ìlànà ìwọ̀n lè fi náà ọkọ̀ ìgbé ẹgbẹ́ tó ń fi ọlọ́run ọba tó ti tó àtìlẹ́yìn لكن بيوت النبي إلا أن يذكر لكم إلى صعاب غير نازلين بنا فلم يأكل الناس إن يذكر من يريد النبي ẹni ẹgbẹ̀rẹ̀ kan wọlé tẹ àdínárì ẹni àti tàbí wáyé ọ̀gá pé kí ẹ wá jẹ nínú orí rẹ̀ ẹni wá wọlé tó àdínárì láti lọ jẹ nínú orí rẹ̀ lẹ́yìn ọ̀nà orí nàìjíríà lẹ́yìn lẹ́yìn ọ̀wọ́ ọ̀dọ́ àwọn agbóhùn àwọn tí wọ́n ti kalẹ̀ káàkiri ilé ẹ́ ìjọ tó pè ní ilé ẹ̀kọ́ pọ̀ òní ẹ̀wọ́ àgbẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ́ láti ìta ولا مستخدمين ولا مستخدمين الحديث إن ذلكم كان يؤذي النبي فيلقاه الإثم والفضل يلقاه الحق ولكن تفاوته في قراءته وقراءات النبي النبي في ذكر قراءات الفجر مع الشيخ حتى لو كان من خرج يصل إلى النبي ولكن ذلكم كان يؤذي النبي فيستحي منكم الله لا يستحي من الحق أيما يكون شيء في الله يجب أن يجعل المهم ويقول كل شيء مسؤولين يجب أن بمداركم كان يقول النبي إذا يمكن أن يقرأ كل رمضان فيرحم إليكم يقول ما تجوني لحظات بكاتب إليه يقولون الأخرون وما تجوني وما تجوني ولا يرحم من الحق بالنسبة لدائما لإسلام سلوككم أتبع ذلك أنه يأتمني أنا ما أنت أزواجي ولكن ولكن بكرة وإذا سألتموهن مطعا فقد ذكر كافر وإذا أخرجه الله النبي lórí ẹgbẹ́ ọ̀rọ̀ ìṣọ́lọ́pọ̀ wọn ni àbí ẹgbẹ́ ìbéèrè ìtẹ́tẹ́kẹ́ ìròjọ mẹ́sìn ni àti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìrọ̀lọ́ ọ̀lọ́fẹ́ ọlọ́rin pàtàkì òjò náà nínú àwọn ṣe ìjà rẹ̀ pàtàkì òjò náà nínú àwọn ṣe ìjà rẹ̀ ọlọ́rin ọ̀gá béèrè lọ́wọ́ wọn ṣe ń fi ìtàjà ọlọ́rin ọlọ́rin ọ̀gá báyìí láti ìjọ àti kíkẹ́kẹ́ àgbáfẹ́ ni lókè lọ́nà nípa ayé àkókò àjẹrà wọ́n nípa ayé àkókò àjẹrà ṣùgbọ́n bẹ̀rẹ̀ ti ṣe gbàgbá rẹ̀ ètò tó rà nínú orí fún ọmọ sọ̀rọ̀ sí láti ilé tí wọ́n máa ń kà. Sórí àbí orí ẹ̀dá mi jàmá ẹ̀yìn tó ní ẹ̀yọ́ ara dẹ́fẹ̀ náà ìjọba bí obìnrin gbogbo ìdàgbà ti wà ògiri ilé jẹ́ dàgbà fún. Tí wọ́n ti sọ́kọ́ wọ́n wà láti tó kẹ̀ jáde nígbà míì ní kí tó jẹ́ dàgbà tó wà bí òsì mọ́. Dínì gbọ́nà kámẹ́bà akọ So, tọ́ba wà ní ilé ilé ọmọ jẹ́ dàgbà fún wọn, tọ́ba ti jáde àbúrò jẹ́ dàgbà fún wọn. Lẹ́yìn ìgbàjá ní tọ́lá wà nílé ìgbàjá ìlú ní ọmọ jẹ́lẹ̀ rẹ̀. Tọ́lá wà ta ìjọ àpò ní ọmọ jẹ́lẹ̀ rẹ̀ fún káàkiri ní kí rẹ̀ àgbàwà rẹ̀ àgbàdáàrẹ̀ àwọn àyè tó kù ní nígbà tí ó sọ ọjọ́ ni. Tọ́lá ìrànlọ́jà náà lọ́dọ̀ ìlú lára wọ́n yìí. Wọ́n máa ń jẹ́ láyé òun. Ẹ̀kọ́ pàdé gbẹ̀ ìrẹ́yàn. Ẹ̀yìn kan rẹ̀. Ọlọ́run máa ń sọ ذلكم أطهر لقلوبكم وقلوبهم ولكن كثرت تدبرون نحنك kilo bàjẹ́ta àtàwọn bàjẹ́ta àtàwọn mọ́jà kilo bàjẹ́ta àtàwọn mọ́jà wọ́n ní èso lè kọ ẹ̀yìn ọkùnrin máa ó sì lè kọ kan àwọn obìnrin náà máa ẹ̀yìn wọ́n ní èso lè kọ ọkùnrin máa ó sì lè kọ ọkùnrin náà máa wọ́n sára láti wọn tó ní ọkùnrin ọ̀wọ́n ìgbésẹ̀ fún mi kẹta tó lè rárá ìdájọ́ wọn láti àtàkì wọn ìwádìí اللهم صل ذلك الذي ان ذلك كان عند الله عظيما كما يقول ان الله كان يقول ayé lè tó bá kí ìlànà yìí fi tó bẹ̀rẹ̀ mùsùlùmí ó gbàgbọ́ fún ọ̀tẹ̀ nínú gàgà ìta àwọn àti ìṣe gàgà lẹ́kùnrin èyí tó sí àwọn àyè fìtínà lára obìnrin ẹ ọlọ́pọ̀ ìwọ àwọn ìṣòro tá a fi dúró ní ìlú tó wọ́n lè rí ẹ̀kọ́ tó gbé ní ojú máa tàbí yàgò ẹ lọ́wọ́ àtúnlé ìdí ọ̀pọ̀ ẹgbẹ́ ìjọba tó kábàlá nípa àtọ̀símọ́wẹ̀ ló mọ̀ ẹgbẹ́ kan àtọ̀símọ́wẹ̀ ìṣòro náà pè ní àjùbá tàbí àpèjì náà tí ó tó máa kéré ẹ̀kọ́ lọ wípé ẹgbà mọ̀ sí pẹ̀lú ìrọ́lá nínú ọgbàgbà ìkálówà ní inú lérọ́lá ní inú ìpẹ̀lẹ̀ ìbàmù àwọn àbìyànjú oṣù gbogbo ìkóòtù àwọn ìkan lára ìlú àti bẹ́ẹ̀ pẹ̀lú àwọn síbà ẹ̀kọ́ ní ọ̀nà ẹlẹ́sẹ̀ ìwádìí wọn. Ìwé láìpẹ́ ẹ̀sùn ìyá àwọn ọlọ́run kan lọ́wọ́ ẹ̀kọ́ ìgbà. Àwọn ẹ̀ka ẹ̀ka tí wọ́n ti lò àwọn olórí ìlú wọ́n ní ìkẹ́jú obìnrin bá múra lọ́dọ̀ lọ́dọ̀ ìlọ́mọ wọn fẹ́ ìjìn báyìí. Ẹ̀ka ìwé ìlú bẹ́ẹ̀ yìí. Bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ yà gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí àwọn ọmọ nígbà wọn tẹ́lẹ̀ ní ọ̀sán tó yá ní ìgbè lọ́wọ́ láwọn ilé ọgbà tó yẹ ìlú àwọn ọjọ́ ní ìgbè ìgbè mọ́. Àyà ní ìgbé àwọn ọmọ ọmọ ìwádìí tí ó di Manchester thirty three ìtàkàlẹ̀ ẹ̀kan náà ní àyàfọ́ fifty nine. Bí wọ́n mú wáṣọ lẹ́nu ìyá ayélujára nàbí ìyá ayélujára nàbí ní ìlà pẹ̀lú àjọyọ̀ ìtàwọn jẹ́ Kéde àbúrò àjọkà, wọ́n fún àwọn ìyàwó rẹ̀ ràbàkàtìkà àti àwọn ọmọ rẹ̀ lókè ìgbọ́ olórí ọmọ ọmọ wọn bá yọ òṣèlú wọn lẹ́nu bá inú obìnrin lásán ní gbogbo àwọn obìnrin ẹni tó kọ lọ́gbọ́n obìnrin mọ̀mìnì ọ̀pọ̀ jẹ́ mọ̀mìnì àwọn ẹgbẹ́ mọ̀mìnì ìbálòm sọ́nù àwọn olùdókà tó tọ́lọ́ yàtọ̀ táwọn كما رفق بنتكم يريدن عليهن بجلابيبهن وجلابيبه وجههن من جلباب Ọlọ́rin lọ yóò fún ìgbà mú ọmọ kanlẹ̀, ìjọ́ àkọlẹ̀ tó yóò wá. Ẹ sọ̀rọ̀ jọba láti ìrìn, lọ sí ó fi ìbọrí, lọ́ta ojú àti àpẹẹrẹ fún ìbọn, lórí ìgbà àpẹẹrẹ àti ìbọrí láti ìrìn, yóò kanlẹ̀. Èṣe bí àpẹẹrẹ wọn fún ìgbà náà, ìwà ìgbà ọ̀pọ̀ ló fi ìlú àwọn ọmọdé ti máa ní àti ìhà ilé ti yàrá bí àtàwọn ọmọ ẹ̀sìn wọn pè ní ìhà orílẹ̀ ní yàrá bí àti ìhà tó wọn wọ̀ ẹ̀yẹ ìjọyẹ ìgbà bí dágbó ìyẹn dágbó bẹ́ẹ̀ bí mọ̀ nípa ìyẹn kọ́ni yẹn sọ ọkọ̀ tó ti fi ọ̀dọ̀ ara wọn tẹ́lá ti fi ilẹ̀ ti kéke báyìí àwọn àwọn ọ̀gá tí wọ́n ti rẹ̀ wọ́n ti fi wọ́n ti rẹ̀ wọ́n tó wọ́n wọ́n tó lẹ́rẹ̀ lórí láti wá àríkàtà nínú olúmọ nínú rẹ̀ tọ́lá ọ̀gbẹ́ àríkà ẹgbẹ́ pé ẹ̀yìn káàkùn láti àkókò tẹ̀ dáadáa láwọn òní lọ́dúnjú láwọn àlúlé ìgbẹ̀sẹ̀gbẹ̀ ìjọsùn láti àbáwọn àlúlé ní ẹlẹ́bíríà àbáwọn àlúlé lẹ́bẹ̀ ọ̀gbẹ́ àlúkẹ́yà láwọn òní lè lọ sí àgbé oṣù tọ́wọ́ òjò láti ní kanlẹ̀ àbáwọn olùgbàmíṣà tọ́wọ́ sí káńtà àwọn obìnrin mùsùlùmí láì yóò mọ̀ rọ́pò ìjà yóò mọ̀ rọ́pò ìmọ̀ ọ̀rọ̀ náà bọ̀ díẹ̀ tó látàrí ilé ọ̀rọ̀ mi nìyí nínú àwọn ẹ̀yìn tẹ̀tẹ̀lá mi nìyí nà láàrin ìgbà àìná àyè ọ̀rọ̀ náà sọ́nà ayé ìrẹ́yìn ọ̀rọ̀ mi ìmọ̀ lórí jáàbù lórí ìgbà fún mi ìmọ̀ àti ó máa jẹ́ kí wọ́n ti ní o yóò máa jẹ́ akáwọn mọ̀ pé ọdún àti làwọn ilé ẹrú làwọn ilé àwọn tó sàpàwọ́ lọ́wọ́ làwọn ilé àwọn fẹ́ lẹ́yìn yóò fi mọ bí kí ìpawó sí ìrìn sí wọn látọ̀dọ̀ àwọn èèyàn tí ó yàn látọ̀dọ̀ àwọn èèyàn tí ó yàn tó lè mọ̀sùn bá múra nígbà tó dúró pa tó bá wọn lọ́tọ̀ ìrẹ̀lẹ̀ tó ti gbà láti ó dùn yóò fi tí ó dùn ẹni tí ó máa bẹ̀rẹ̀ lẹ́yìn náà lẹ́wọ̀ tó ti gbà láti ó dùn lẹ́yìn lára tó gbà lọ ilé èyàn lè kó lórí lórí lọ tó lọ lọ́yà afẹ́fẹ́ ìsẹ́lẹ̀ tí ò ní ìlú ìyẹn ẹlòmíì ní kọ̀ọ̀tún tẹ́ ń lò sí. onígbàgbé ní ọ̀rọ̀ ẹgbẹ́ ní àwọn abẹ́kẹ́ àwọn ìtàkì ní àwọn ìgbà yìí àwọn jẹ́nẹ́rà ẹgbẹ́ náà kò lè kó lọ́rẹ̀ ẹgbẹ́ fi yọ̀ lù ọlọ́run ló kò wọ́n lọ́wọ́ ẹjọ́ tí wọ́n dára sí ẹ̀gbọ́n adájọ́ obìnrin ní àpẹẹrẹ kéyí o àpẹẹrẹ tí mo lọ́pọ̀ bá láyé yẹn ó lè ẹ̀gbọ́n adájọ́ kan bọ́lá ọkùnrin náà sí bọ́lá ti wá náà lè fi láàbá síbẹ̀ àwọn olùdó tẹ́lẹ̀ jẹ́ máa ń lọ lọ́tà obìnrin yẹn ọ̀rọ̀ lágbára púpọ̀ ẹ̀yìn lágbára púpọ̀ èyí tó jẹ́ àyà kan ní àwọn àyà tí a ń wọn fi pẹ̀lú wọn máa rẹ̀ tó ju àwọn ìfọ́ ẹ̀ nínú àwọn ìgbàgbé gàgá yóò gbé wọn kà sí tó bá wà nínú ilé ilé ìmọ̀ ẹgbẹ́ kàkà fún tí ò bá ti nínú ilé àṣọ tó wà ó máa jẹ́ kàkà fún láàbì láàjẹ́ ó wọ̀ bájọ́n ọ̀nà ìyàn ilé wọn lórí ni ó lo aṣọ mi. wọ́n wà nínú gàgá ẹ̀ nígbà wọn bá wà ní ìta ìlọ́ọ̀kì ti ti gàgá ti ta òun náà ni àpò ẹgbẹ́ àgbà tó kù sílẹ̀ ilé ìwọ̀n dáadáa Nígbà tí wọ́n ti mú John chapter twenty four kọ́bí chapter twenty one ọ̀dẹ́ jáde láti sàkà. Nígbà tí ọjọ́ wọn ti wá sí wọn nígbà tí ìwà fún ẹni nígbà wọn àwọn ọmọ ẹgbẹ́ kan sọ̀rọ̀ àti wọn ti lọ sọ ọmọ ìsọ láti ẹni tó sáà sọ fún un. Kí ló wọ́n ti ká sẹ́ni kọ? Ṣé ìwé ìwé òbí yìí? Ẹ pẹ̀lú gbú ní ọ̀sọ́ ìrìn ẹ̀rọ àpàdé nínú ìjọba. Ọlọ́dún ìyàtọ̀ ti bá ń lọ fún ọmọ lẹ́yìn ìdílé yóò jẹ́ kí ó jẹ́ ní àfọ̀mọ́ ní ẹgbẹ́ àwọn ọmọ. Bákan náà, ní ọjọ́ ọjọ́ fún mi tó ń wáyà láti wọ́n tó wá sọ àwọn obìnrin náà láyà àti yáà wọ́n lè kú ní mọ̀mí náà wọ́n sọ fún àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ tó ló fi mi. Ọ̀rọ̀ ìjáàbù ní ti pẹ̀lú ìgbàgbọ́. Ìdí èmi àbá kan náà lọ́yé nínú ìkéde kò sí ta kò ní ma ẹ̀kọ́ yìí tire. Tòkè ìjọba wáyé pé mi ì tí ò ń sọ ọmọ sí ọjọ́ àti ọmọ ayàtàkì ọlọ́run tó lè mọ̀ mi náà rí كل المؤمنين وكل المؤمنات يؤمنون بأبصارهن ويحفظن فروجهن ولم تشاهوا جنبا ويغفروا به يوم يؤتمون له يؤتمون صلاحهن Ẹgbẹ́ tí wọ́n tọ́lá wọn ọkùnrin, ìlànà ọ̀sẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀dọ́, ọlọ́pàá pàdé fún ojú wọn. Ìjọba kò ní kí àwọn ọ̀sẹ̀ lè kọ́ pẹ́lú ìwàhálà. Ẹ̀rù, àwọn ọ̀sẹ̀ lè wàhálà ìfọ̀rọ̀ tó wà fún ọdún tí ó bá fẹ́rẹ̀ ìlú ìsinmi ni ó ní tí ó bá rí ìgbé ìgbà ọ̀pọ̀ ìkó ní àbújá ó tó ìlú ìlú ìwọ̀n rẹ̀ sílẹ̀ tó lẹ́gbẹ́ orí ìrẹ́lẹ̀ gbogbo ọba tẹ́lẹ̀ orí nǹkan fún ti tàbí ọkàn àtàwọn ìbùkà lọ ara ẹ̀ka ara rẹ̀ gbogbo ọba ní tó lè mú omi náà èyí àbẹ́lẹ̀ ìsọ̀fà mú ìyálà ìbẹ́lẹ̀ rẹ̀ ìjọba ó fẹ́ fi kàfọ́ ìgbà ọmọ rẹ̀ ojú wọn lẹ̀ Ẹ̀rọ àpapọ̀ ìgbàlódà tí ó ti máa sọ́rọ̀ abẹ́ wọn ولا يزيد زينتهن إلا من ظهر منها Lọ́pọ̀ wá ẹ̀kọ́ ti ẹ̀sọ́ wọn tó máa fi ẹ̀sọ́ wọn náà síta àfìyí tó bá náà níbẹ̀. Kọ́wọ́n máa fi lé ìjọba, kọ́wọ́n máa fi ẹ̀sọ́ wọn, kọ́wọ́n máa fi náà síta àfìyí tí uma fi nínú àfìyí tó bá náà níbẹ̀. Ẹ̀rù, ibi tí ọ̀rọ̀ náà lọ́pọ̀ máa fa ẹ̀sìn náà èwo tó dáhùn náà níbẹ̀ tọ́lọ́pọ̀ ká sọ ìdúnà onípẹ́pẹ́ pápọ́nà tán ẹ̀kọ́ ọkọ̀ ju ara yìí. ìdarí ti tíbi kankan náà àti ètò bá wọn níbẹ̀ èwo tó dáhùn náà níbẹ̀ eré ìlú fa ìyá fẹ́ẹ́lú lọ́dọ̀ àwọn àbáyìlá látọ̀dọ̀ oṣù fẹ́ ìdáwọlé sọ̀hárà látọ̀ sọ̀rọ̀ sọ̀hárà lórí ìdíwọ́n ọ̀la ìyá nígbà kan lọ́pàá ìyá ní gbogbo وضرب الإمام الذي لم يقل من الصحور رضي الله عنه وأرضاه ìgbà tó lápá tó láti mọ̀ òtún ọba náà ń bẹ nígbà tí ọ̀yẹ́ bá ń gbọ́ káńtọ́ kàmù àwọn ọba àgbẹ̀ ìgbẹ́ bá bẹ̀rẹ̀ mọ̀ ọ̀pẹ́ ìtọ́lọ́pọ̀ ní wọ́n gba ìmọ̀lá ló ọlọ́run ọ̀ká náà ní kò bọ́ máa ń fún ìbára ìsọ̀ ààrẹ nígbà àgbà wọn alágbóyè ní ọ̀sán fáwọn àdúgbò ẹ̀sán ọ̀sán níbi yẹn nípa rẹ̀ fún mi kí ni bàbá náà sọ̀rọ̀ ó ní tó bá ń ọlọ́pọ̀ bá ń sọ ìgbà ní òkè aṣọ wọn bọ́lá yóò bá sọ́jọ́ àwọn apájà ẹ máa wọ òkúni sẹ́kítọ́ ìdíje ẹ ọkùnrin ti bàbá owó àti oníṣẹ́ ti bàbá ó ń fọ́ àti oníṣẹ́ ìdáàbò ìfọ́ka gbogbo a káàmì yóò yà máa ní ẹ̀gbọ́n mi yóò rí wọ́n á rí wọn náà gbàgbé tó kò ní fọ́ka gbogbo ara ẹ̀ lọ́kọ́ máa wá kọ́ wá kárí nígbà wọn múra mọ́ máa tán àbúlẹ́bùn mọ̀sùlùmí kó rí ẹni tó bá mọ̀ nílẹ̀ tó mọ̀ sọ̀tà fi yí àtẹ́kì kankan náà lára wọn ẹgbẹ́ ìdílé àtọ̀bí ẹ̀yìn asọ́tẹ́ máa rí pé èèyàn ní lọ yìí òun náà lè ta àgbà nínú ìlú ní lára wọn kọ́ta wọn ní ara rẹ̀ ṣẹ́gbọ́n ní ní ẹmọ ọ̀pọ̀lọpọ̀ afọ́wà ní àwọn náà fi nínú àwọn náà tó dá ní ìlú ọdí àti látàáyọ̀ sọ̀rọ̀ ló sọ wípé obìnrin ò sọ́tọ̀ sí kankan sílẹ̀ lára rẹ̀ láì ní tọ́ka ìgbó títẹ̀ kọ́ òbí àti ìgbẹ́rù ilẹ̀ náà Bọ̀yí bá ìbájẹ́lẹ̀ ìjábò jágbó ìbọn ni. Wọ́n bá bá ìka fún ọjọ́ àti àpò láti mọ̀ fún lẹ́yìn ọ̀pá ti tọ́ọ̀lì tó àti gbọ́ ilé mi jẹ̀má. Ìyẹn máa fọ́ mi ìgbà wípé àtìkọ́ àti ìgbà ìgbà fọ́ ọ̀rọ̀ ìnáwó náà. Kò sí àpò láàrin ẹgbẹ́ gàdá ẹ̀fọ́ àtúgbò tó àwọn ọlọ́pàá ìtọ́jú sáyà ojú láti wọ́n ti rẹ̀ bọ̀ ṣùgbọ́n bá ti kọ́ta àwọn alábòkè kan lẹ̀ láwọn obìnrin ti gba òwe ti máa wọ́n ti gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹgbẹ́ yà fún àwọn ọdún ní ẹ̀sìn àyẹ̀kọ́ ìwà ìjọba kama kada ìjọba ìṣòro wọ́n á jẹ́ bẹ́ẹ̀ ìjà òṣèjọ́ ayọ̀ bẹ́ẹ̀ náà ti rẹ̀ fọ́ọ̀mù náà jọ مثلا كيف يجاب ذات المنصور تسير وسنة بطلب سبوة لا يدرين زينتهن إلا ما ظهر منها فكرة كل طلب الشرط والرشيد الشخصية لا لا يتوقع حقيقة أهم لبيت لما المنصور يكون مكانا نفسي كي يأخذ وطعم ليبني يكون مكانا أرى يدين الله صفير وتنكبه وتنكبه وتنكبه وتنكبه لبيك لماذا؟ انت عارف الاسلام ويجب تستطيع الله اكبر كان يقول قرار قوة الزمانية يقول لك يا الله بالذكر يقول لك حبيبي كنت لذكر السنة ايوه انت فيها بلد يقول حرام حبيبي هذا الكلام ويبقى في شيء كلام انت تنشر يا اسلام ويجب ẹgbẹ́ yà ìsìlámù bá yé kúrò lórí òṣìṣẹ́ ọjọ́ pé níbi ẹ̀ ọ̀rẹ́ tí yàtọ̀ lẹ́bí lẹ́gbẹ́ tí kìtà ààrẹ ní ìsìlá ó lè lọ́pọ̀ bá ojú ẹ̀ tí kò sí nínú kíni kò sí nínú ìsìlámù mẹ́sẹ̀jì tí ìsìlámù sí kíni ìsìlámù wá ọ̀rọ̀ sọ́nà ní. bí a bá wo sí àwọn àṣà àwọn àtàwọn àṣà àdéhùn olóògbé ìgbà yà wọn àwọn sọ́hánà àbàdà yìí ní ojú ayé àdájì làwọn obìnrin tí kọ́ bàbá tó dábẹ́ sọ fún ìkọlẹ̀ kò sí àwọn ọmọ ní ìgbẹ̀ náà rárá nígbà tó lè kọ́ àwọn òkú ààrẹ tó lè wà nìyẹn. Ẹnu ẹ̀rí bá kọ́ ní wá lórí ẹ̀ òrẹ́ ìhàdí ìgbàgbọ́gbà ìlànà ọmọ rọ̀bì ọmọ wa ní ìgbìmọ̀ tó ń tàbí yọ sí láti yọ sí lábẹ́ ẹ̀. Orí àgbàdo wa Màhàmà sọ́nà ọgbà wa ìlú ìsọ́nà alágbèrè láti ẹ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ta. Obìnrin tó bá fẹ́ ìlànà àdùnkú fẹ́ ṣe àti láìkì, kò gbọdọ̀ máa lo nìkan ولا تجد القصاصين تجد في أموره كيف ذلك بالجماعة والحديث خرجه أبو البخاري وأبو في وقت والنسائي وحافظ بن حتى الأنصاري مصدر في الأخر ويحضر الله كان يقول رحمه الله نعم ها؟ كيف àlejò obìnrin kò obìnrin tó fẹ́ ṣe ájì àwọn obìnrin fúnra tó ṣe ìlànà ilẹ̀ tí fúnra fi hàn kò gbọdọ̀ ló fọ́ọ̀nù àti ṣáì kò gbọdọ̀ ló ọmọ ìṣọ́ wa. tó túmọ̀ pé wọ́n ń lò ó tẹ́lẹ̀ fẹ́ àmì ẹ̀kọ́ àwọn tó bá fẹ́ ṣe iṣẹ́ láti jọ àwọn ní kó máa kó máa lò ó. yẹ́pọ̀ pa nínú àwọn àgbàdo الاجتماعي المالكي وقال الاجتماع والخلاف المالكية حتى قام المالكية والاتماع ومغرب العربي آه، جاء لا يجب قرطون به مسلما قرطون به الاجتماعي وقوم القرطون أياته لا غير مصر مجرد وذلك لأن فطرها وفيها بظروف فرض إلا الحج àwọn ìṣọ́ bẹ́ẹ̀ ní ìlú ọ̀gá ní kókó lè mú ọkọ̀ ojú ẹ̀ ní tó kó àwọn ojú ọkọ̀ ìyàwó kó àti ìyàwó ìgbà wọn sọ wọn jẹ kọ́ fún wọn sọ wọn yẹ kọ́ ní wọn fún ẹ̀rọ bá lọ sọ̀rọ̀ àwọn ọlọ́pàá ní kọjá àtọ̀jọ́ àwọn àgbókò òun yọ ìlú bílẹ̀ ìtọ́ òun kọ́ bẹ́ẹ̀ lọ́yọ́ nígbà òun bẹ́ẹ̀ yọ ìdí mú bíẹ̀ láì bílẹ̀ àti ẹ̀rẹ̀ àbájá sábẹ̀ jọba àwọn àbí ìjọba àwọn olùdókòwò àwọn ọmọ ìlú ورحمة الله عليه wọ́n ní àtàbí ní kọ́mọ́ọ̀lù nígbà tó wọ́n sọ mẹ́tì lórí àti ìjàmẹ́tì ìjọba máa ń fi láì tó ní orí pé ọ̀nà ìrìn ní kọ́kọ́kọ́ ojú wọn kọ́kọ́kọ́ ojú wọn ẹ̀yìn ilé ọ̀fẹ́ hajj àti lọ́wọ́ ti fi láì nìkan kọ́kẹ́rẹ́ ti hajj lọ́wọ́ ti fi láì wà nínú ìlà ẹ̀yìn ó ní ìyẹn lẹ́wọ́n tí àwọn àwọn fi lẹ́wọ́n fi máa fẹ́ lọ ìyàwó àyíṣà ìjẹ́yàwó àgbẹ̀lẹ̀ sọ́nà wọn wà nínú sọ́nà ìyá náà sọ̀rọ̀ kí wọ́n sọ Ìjọba olùsílẹ̀ ìdáhùn pàtàkì ìdíyẹ̀kọ̀. ومحمد بن نبي محمد أبا يوسف وكذلك يحمل بالمرج أبي عبد الله بن عبد الحسن الترمذي في السنن وابن الموقع وحمد البيهقي اه، كلي وكان الرسول يقولون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم مقرمات àwọn ọkùnrin yóò lẹ́kọ̀ọ́ fún wọn máa rí wa nígbà tó náà bẹ̀rẹ̀ pé láti ní àwọn tó lé ìyàtọ̀ wọn máa rí kọjá lẹ́gbẹ̀ẹ́ wa àwọn sì ní ẹ̀rù tẹ̀lé àwọn pẹ̀lú àmọ́rí tàbí pé ìhàmù táwọn náà fẹ́ fẹ́ àjù. oríta ibà áàbò orí náà ni wọ́n láti fún wọn wa kan sí ìtàkéjì náà ọkùnrin ní wọ́n pọ̀ yìí àti ìdílé wọn. ẹ kéde yàtọ̀ orí sáà láti ìdá àti ìdílé ìdọ́kùn wa lẹ́nu tí ó wà ní ìṣẹ́jú àkọ́kọ́ ojú ẹ̀ látókè ẹ̀rù tí ó ti kọ́kọ́ ojú ẹ̀ látókè lẹ́yìn àtẹ́kẹ́lẹ́ kọ́kọ́ máa yọ sọ́nà ìkọ́kọ́ ojú láàrin ọkùnrin àtòkùnrin láàrin ẹ̀rọ yìí kò gbóṣòṣì lẹ́gbẹ̀ẹ́ bá wọ ìdáàbò náà ká wá pápá tó ojú mi àti ojú òkú mi. Ìjọba ẹ̀rọ ìyàwó àjẹ́bí ni wọ́n gbòòrò fún òjòrí. Bẹ́ẹ̀ni bá sọ yóò yọ. Wọ́n àwọn àgbàlá sábì fún ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀. Àdékẹ́ ìfọwọ́sí láìpẹ́ ti ta àárín ìsìlámù. Èyí tí wọ́n ṣe yóò gbà náà ìfọwọ́sí tí o bá ti tó ní tó fara mọ́ ni tó bẹ́ẹ̀ ti ẹ̀rù ní tó bá wáyé ọ̀la rẹ̀. Èmi ló mú àtúntò àtẹ́bí lè fara mọ́ ẹgbẹ́ pé kí ni o nípa àwọn olórí ìgbà nínú kí ó wá kọ́ wọn náà nù nínú kí wọ́n ṣe kí ọ̀dà lójú ayé ẹ̀ àtàbí wa dákẹ́ fún wọn. Ìyẹn wọn àárín ṣọ́rọ́ bí ọba wa ní àwọn ìjọba yìí ohun ẹ̀yà tó sáré lọ́wọ́ fún wọn. Àdéhùn ìjọba ní wọ́n yìí náà yìí èyí wọ́n tó parí àwọn náà kẹwàá àbújá àwọn náà kẹwàá wọ́n ti Muhammadu wọn náà wọ́n fọwọ́ tó tẹ̀lé sí wọn والحافظ الله بن الحافظي وثمانية من الجرامي والحافظ هذا والأيدي ثم وقرات ورواني يبين يرى عائشة رضي الله عنها والنبي في كتب الليل من لا يقام سعيه من سورة النور تأتي تعليم التجاوز بل بل تقدم بكي وترى وجهي. يا وعائشة رضي الله عنها حيا في دون باقي في يا وعائشة رضي الله عنها من يرحم الله المهاجرين المهاجرين الأولى ولو كبار يكفيها الموجودين أو المسلمين في كل الرجوع يوم يكون تحوالي المدينة من يقول ويقوم عن الكلمة ولكن كيف يكون كامل لما نزلت وليجدنا ما في nígbàtọ́ lọ sọ ayé àmì nìkalẹ̀ ìmọ̀ láyé àkàmì tó wà fún kàrí rẹ̀ ẹnu sọ tó mọ́ ọlọ́run sọ ayé àmì nìkalẹ̀ orí ṣàkóso náà lọ sọ fún ìjọba àkàmọ́ àgbàmbé la ọlọ́run obìnrin fi lọ sí ilé wọ́n jẹ́ alẹ́ nínú ìwọ wọn tí wọ́n rú wọn fi tọ́pa sí ìwọ wọn sí ìwọ fún ìdí لأن قبل أن يقدر الطلب òbí wa ilé àtàrí ìwọ́sọ̀kọ̀ òkú máa ká bí ilẹ̀ sáńtẹ́ ìsáńtọ̀ ìsáń ìyàwó mi ọlá ní ọ̀sẹ̀ tí a tòlù láti rí ẹ̀ ìsáńtẹ́ tí a bá nílẹ̀ ìsúná ìdí wọn tí ọba pàtà anábì sọmọ mọ wa ẹ̀rọ ọ̀sọ̀nà ẹ̀ òye papọ̀ wọn bẹ́ẹ̀ bí a bá wọn wọn ká òye látẹ̀lẹ̀ àwọn àyíká lọ́kẹ́ lọ àmà kìí sọ́tù ilé ti lọ sí ìhà ẹ̀yẹ nígbà àti tí wọ́n láti láwọn èèyàn tí ìyàwó tí wọ́n tí èkó láàrin àwọn òkú. Òun náà ni wọ́n parọ́ ọmọ náà yà àríṣà lọ́jọ́ ọlọ́run. Ìjọba tó ní òun sáńkà yìí náà lọ́wọ́ bá ti fọ́ ọmọ. Ọmọ ti kú eré bá parọ́ mọ́ orí pé kalẹ̀ ẹni bá ti dùn lórí ìbẹ̀rẹ̀ owó ní bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tọ́ ìjọba tó ṣẹlẹ̀ ìjọba náà ربنا في قولك ربنا بكر قولك لا هو Ọ̀sìn bàbá tó lọ ń gbé sórí ẹsẹ̀ẹsẹ̀ àti lọ́mọ gbé sórí ìlàmùn ìrẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ẹ́gẹ́gẹ́gẹ́ ìlàmùgbé ọjọ́ ìrẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ẹ́gẹ́gẹ́ ọ̀gá àkúgbé àgbé ọjọ́ ìrẹ́gẹ́gẹ́ Àwọ́dájì ẹ ọmọ láti gbé ẹ̀ẹ́bí lé ilé ẹ̀yọ́ tí ó ti pápó ní ó fi kan wọ́n wà fi aṣọ ní ìṣe bí fáàmù fáàmù abẹ́bí nàìjíríà ìyẹn láàrín kàkẹ́ wọ́n wá sọ bẹ́ẹ̀ yóò dáhì sí ìṣẹ́ kọ̀m̀pọ́tẹ́tì òwú wa ní gabinẹ́rì ọkọ̀ wà gbé wọ́n wà gbé sí ìyàgbọ́n ọ̀sẹ̀lẹ̀ nínú bí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ agbe sí ìṣàkóyè èyí ti wà bẹ́ẹ̀ wọ́n àgbé lórí àbọ̀ wọ́n tẹ̀ wá gbé káàkiri ìlú ẹ̀rọ ní ilé ẹgbẹ́ bẹ̀rẹ̀ yẹn báyìí ẹ̀kọ́ wọn lọ sí ilé ìgbésẹ̀ lọ àbí ní àgbègbè wọn lọ pẹ̀lú àgbẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbé tí wọ́n fara fún mi àyíṣà lọ àwọn ọmọ wípé ìyàwó àtẹ́kọ̀ọ́ á ń dájì yẹn àwọn tó gbé ọ́ dájì wọ́n ti gbé àkọ́yọ́ bá àkọ́yọ́ àkókò náà bá ìyá ti sùn síbi kan tí ọkọ́ ti rẹ̀ sílẹ̀ gbogbo àfẹ́jà tó wá lọ sáà lẹ́bi láti lọ sá ìpàdé àwọn tí wọ́n jẹ́ ìsọ́jà àwọn òṣèlú ẹgbẹ́ni sọ̀rọ̀ ọlọ́pàá láti kọ̀ọ̀kẹ́ yẹ̀dìrí ẹ̀lọ́ta ìlú ìlú máa pa owó ìdíje kan ní ìjà ìjábọ́lá pẹ̀lú ní pọ́pátì ìjábọ́lá rẹ̀ lè gbẹ̀yìn kan tà láti tuntun ìgbà tó bá ní náà tuntun. tó lè rí ìkàyẹ̀ fún lílo ìgbọ́ kan ní ìyára ìjábọ́lá àníyá wọ́n sọ pé àwọn ọ̀rẹ́ yìí ní ṣọ̀gbọ́n àtìrí wàkẹ́ àmì ìyàrá rẹ̀ ẹni tó máa ń rí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ẹ̀rù. tó kọ́ náà ṣe ìyá tó ti dì báyìí àìsàn ní ọ̀sán ìfọ́ kò ní ìtẹ̀jẹ́ àárín. iná lè dá ìwà iná ilé ìwà ìjọba náà sí ọ̀sán láti ní àìsàn ìlú tí ó ẹ̀rù. òṣèlú iná ọ̀rọ̀ báyìí nígbà tó ń sọ pé iná lè dá ìwà iná ilé ìwà ìjọba náà sí. علمهم بالباب بالباب اللي هو في القصم فيه فتربية الذنب àyẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àwọn tó kéyàwó ènìyàn tó kéyàwó ènìyàn tó kéyàwó olùgbọ́ ọmọ tó lókèlè ó lè fẹ́ fa ojú ìgbẹ́jẹ́ láti mọ́jà pé àwọn ọmọ adé pàtàkì kàmú látàkì tó lọ́wọ́ àwọn ènìyàn tó lọ́wọ́ fẹ́ lọ́wọ́ lórí ọkọ̀ ojú àwọn tí wọ́n fi wá. But òbí rẹ̀ lẹ́kẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́ ìsìlám ìrìn àwọn àbẹ́lá ìrànwọ́ àbẹ́lá ìrìn àbí tó bá hàn nílẹ̀ èyí tó bá hàn nílẹ̀ ní àdọ́lá àwọn àkọọ́lọ́ ọ̀tọ́lá ní àwọn ọ̀rọ̀ ẹ̀rọ ìwọ̀n ní sọ̀kọ́ọ̀dá wọ́n ní àlùwáṣẹ́hu wọ́n ẹ̀rì ọ̀rọ̀ ojú rẹ̀ àlùwáṣẹ́hu wọ́n kàfà ojú rẹ̀ àti ọmọ ọ̀rọ̀ rẹ̀ ní ìlà lẹ́yìn yẹn gbogbo òkú ló kù náà ẹ̀ńtẹ́bí ní ìtẹ̀wá ẹ̀bí ní ọ̀tún náà

فلا مفاتهم رأي من بطرة فلا مفاتهم لكي صار من بطرة مما قال الله لك العلي فيكي تبقى يزرعي يبقى فيك بين غيره يقيل يزرعي الوجه والكفار لما يقرأ أبسوا أكلا من تسعني يقول كامل ما تقول يزرعي يزرعي يوم بمضى في الكفار إذا كنت أقول يزرعي من الكفار أما كيف وما يزرعي يزرعي يزرعي يزرعي kẹ̀kẹ́ wà yẹn náà sáà sọ́kà àwọn ọgbẹ́ ìgbò tí ò ní gbà tó yẹ kí òfin àbọ̀ bá wọn máa ta owó tí tó kò sí inú ẹ̀sìn kò ní bẹ́tẹ̀ ẹ̀sìn náà yá ìgbésù káàkiri tí òkò dàbí lè mọ̀ tó ní ọmọ àpapọ̀ nípa fẹ́ni ilé ìgbẹ̀lẹ̀ ìdílé ọ̀nà ìlú ní àwọn àìsàn ìgbẹ̀lẹ̀ ìdílé ọ̀nà ìwádìí tó kẹ̀kẹ́ ló mọ̀ lọ́kọ́ tó mọ̀ lójú ẹ̀ lọ́kọ̀ àpapọ̀ àgbẹ̀ lọ́kùnrin inú ká fẹ́ lóbìnrin Ìgbọ́n ìgbà tó wá pé ìgbẹ́rùgbà àpá àti ìsọ̀rọ̀ ìgbà lẹ́nu wọn tí wọ́n ní ọ̀rọ̀ ìyẹ̀lú ooo ọ̀rọ̀ ìyẹ̀lú ẹ̀yẹ̀. Ìgbọ́n ìgbò ìpínlẹ̀ tó ti gba ní sọ̀rọ̀ yìí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà wọ́n ní ìtàkìlẹ̀ sí ẹni ìjà ọ̀gbìn yìí nígbà tí a bá ń bẹ̀rù ìbí náà wọ́n ní gómìnà tó kọ́ mẹ́ abẹ́lẹ̀ ìjọba yẹ ìjọba wọn tó kọ́ mẹ́ sáyà tó ìjìnà bẹ̀rẹ̀ wọ́n ní gómìnà yóò lọ nígbà tí àwùjọ bá bàjẹ́ wọ́n Gbogbo àwọn àyà tí ọlọ́run ọba tó fi bá wa sọ̀rọ̀ nípa wípé obìnrin Mùsùlùmí aláti jẹ́ kí ni o, aláti máa gbọ́gbà ara wa, ọlọ́niwọ̀lá Yorùbá iná sí ìrìnàtàhún náà, ìlà máa gbọ́hàrọ̀ ní ìhà ọlọ́lẹ́ fi ẹ̀ṣọ́ yíhàn àti tí ó bá ti kí ni o, tó bá hàn níbẹ̀ wọ́n bá wọ́n tẹ̀síwájú ọlọ́ni wà náà bí kòmòrò hin láti yóò di hin náà kí wọ́n máa ṣe kí ni o kí wọ́n mú ẹ̀ẹ́dìmọ́rù wọn tí wọ́n fi kọ́fà orí mọ́rùn wọn wálẹ̀ torí pé àtàn alárúbáwá níjọ́ àwọn náà máa fi nǹkan já orí wọ́n máa fi nǹkan kọ́fà orí máa ń yọ etí sílẹ̀ ẹ máa rí ẹ̀rìn ju wọn bẹ́ẹ̀ lẹ́ máa rí ọrùn wọn láì gbogbo ìyẹn gbajúmọ̀ láwùjọ wọn jọ mọ́gbà táyà ìjábùn bàbá rẹ̀ ọlọ́bà wọn fún gbogbo ẹ̀ tí ó bá wọn fi kún tó ọlọ́mìkà máa fi ìjábùn wọn àbíkì mọ́rún wọn ọmọ fi kọta ọrùn wọn tó máa yọrùn sílẹ̀ ẹni a ní ó máa yọrùn sílẹ̀ ni ó máa yọ sílẹ̀ ẹni ni ó máa yọ bèrè rèé sí sílẹ̀ jọba ìgbà orílẹ̀ yóò bá òfin ọlọ́run ọba mi bẹ́ẹ̀ lọ́lọ́run ọba wá tẹ̀síwájú olóǹtọ́ ọlọ́run sọ níbẹ̀rẹ̀ ayá yẹn ọlọ́run tó rí fífẹ́ ìgé ọlọ́run wọ̀lá yóò bí iná fi iná tahùn ọlọ́ni mo gbọ́dọ̀ máa ẹ̀sọ́sì ẹ̀sọ́ wọn ẹ̀sọ́ wọn wọn gbọ́dọ̀ máa fi hàn síta ọlọ́run wá ń sàlàyé àwọn tí wọ́n lè fi ẹ̀sọ́ wọn hàn sí ọlọ́run wá ń sọ fún wọn ó pàtàlẹ́lẹ̀ fún wọn àwọn òun ni wọ́n lè máa rí ẹ̀sọ́ obìnrin ìyẹn náà ní ti bẹ lábẹ́rẹ̀ ẹ̀rì lọ́wọ́ bá lọ́bù sùhánà ó ní ìlànà ìmọ̀ láti hìnnà ẹ̀rì tó bá jẹ́ ọkọ wọn ẹ̀rì òun máa rí ẹ̀sọ́ yẹn wọ́n lè dán ìjáàbò fún ìtúnmọ̀ ẹniyẹn ẹ̀rì bákanáà ọwọ́ àbáyé hìnnà lẹ́ẹ̀nà bàbá wọn bàbá obìnrin ó lè rí obìnrin ọ́fù ìjáàb wọn ni borí òwẹ́ ọ́fù ìjáàb lọ́lọ́ǹkọ́ orí ìwọ̀ ni bàbá ẹni orí òwẹ́ ilé ìsìn sọ fún wa pé múra yàtọ̀ tó gbọdọ̀ máa wà tó bá fẹ́ ọkùnrin àjòjì ó lè kọjá àbùsù mọ́ títí kò ní gbọ́wò ẹnìkan tó lè rí ìtọ́ bẹ́ẹ̀ òun náà lọ́pọ̀ gbọ́dọ̀ ọmọ rẹ̀ ò lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ láńsọ sílẹ̀ tó ọlọ́run nínú ìgbọ́dọ̀ tẹ̀sán wọn hàn ìṣẹ́ ń bẹ tí wọ́n fi já àbùsù ọfà àfi àwọn tí ń bọ̀ wáì ẹni àkọ́kọ́ mú wọn ní bàbá ọkọ wọn ẹlẹ́kẹ̀ẹ́jì mú wọn òun náà ní bàbá wọn ẹlẹ́kẹ̀ẹ́gbà nínú wọn ẹ̀rì òun náà ní bàbá ọkọ wọn wọ́n ní àbá ìgbọ̀lọ́láàkì ìnà àwọn àbìnà ìhìn náà ẹlẹ́kẹ̀rin inú wọn náà lọ́mọ tí wọ́n bí nínú ẹ̀rì ọmọ wọn lọ́kùnrin bákanáà àwọn àbìnà ìfọ̀ ọlá ti hìn náà àbí ọmọkùnrin tí ọkọ wọn bí bóun tó wọlé ọkọ wọlé ọkọ tánà ni ọmọ ti dàgbà ẹ̀rì oná lè rí bàbá rẹ̀ ìyá ló wà fún ó lè rí ìyàwó bàbá rẹ̀ ọ́ wọ́n ni àwọn ní hìn jẹ́ wọn ọmọ ìyá ọmọ bàbá wọn lọ́kùnrin àbọ́ ọmọ bàbá wọn lọ́kùnrin wọ́n lè rí ọ́fì ìjà na. ọba lè kò wà ní hìnnà àbáwọn ọmọkùnrin tí brọ́dà wọn bí àwọn náà lè rí àbúrò bàbá wọn bàbá wọn lóbìnrin akọwàdì bẹ́ẹ̀ ni ọmọkùnrin tí sísà wọn náà bá bí òun náà lè rí wọn bá ti àwọn àbáwọn obìnrin akẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ mùsùlùmí bí ní wọn àwọn náà lè rí ọ́fìn ìjà àwọn ọmọ ọmọlákàtí àìmọ̀nù gómìnà àbáwọn ẹrú wọn lọ́kùnrin ó lè rí wọn ọ́fìn ìjà ah, gbogbo ọlọ́run gẹ́gẹ́ ní sófin ẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ ọlọ́run faramọ́ bẹ́ẹ̀ bákan náà ọlọ́run àwọn ìsàbẹ̀yìn ọgọ́rin ìlú ní irba ti mìíràn rìjáàlì ọlọ́run dàdàngọ́ ní wọ́n ọ̀pọ̀lọpọ̀ sàdúgbò àwọn ọkùnrin tí ó ní bùkátà àgbọ́ lára obìnrin ara wọn ègbé fúkẹ́fúkẹ́ àwọn náà ní àwọn tí wọ́n ti kú lára lọ́kùnrin àbáwọn ọkùnrin tí wọ́n ti tẹ̀ lọ́dà àbí ìfí òkú lára gan tí ò ní làákàyè ẹ̀yìn náà máa rú wọn ẹ́ tó kò mọ pé bẹ́yàn tí bọ́bìnrin ṣeré kò mọ eré òní kò sí kankan ti ṣe lára ẹ̀ wọn lè àbáwọn ọmọ kéékèèké tí wò sí ìgbọ́gé ní ìjẹ lábẹ́ ìhòhò obìnrin lọ́rí òhò obìnrin fún ọmọ yàtọ̀ láàrin ìgbàtẹ́rí àtìgbà tí wò rí ilé obìnrin bẹ́ẹ̀ obìnrin lè gbọ́ ìjáàbù ẹ́ tí ó mọ̀ tí ń bẹ́ ń sáré wọn ni kó járe tí ó ọmọlúwàbí ó lọ́rọ̀ bá ń sọ sílẹ̀ ṣùgbọ́n ọmọ tí máa ti ń sọ pé wọ́n ni ọjọ́ orí ẹ̀kẹ́ ọjọ́ orí kí ló kéré èrú ìyẹn ìyẹn máa rí obìnrin ọkùnrin ti àdùnmá bákan náà ọlọ́dúnwọ̀n láyé ọdún tó bí àti òmìn náà ẹ̀ẹ́dọ́dọ̀ kan wá sí ẹsẹ̀ ẹ̀yí ẹ̀gbọ́dọ̀ kan sí ìjọlẹ̀ èyí gẹ́gẹ́ obìnrin ìjọ ọ̀lámá ọ̀láyọ̀ kí lọ́dún sí ìlọ́dún náà káwọn ọkùnrin mọ́ta àwọn ọmọ tẹ́ ti sọ̀kọ́ sí ẹsẹ̀ láti dábà ti mọ̀ ẹ̀wù tí ó mọ̀ tẹ́sẹ̀ ìjọlẹ̀ ìjọ ọ̀gbìn lábẹ́wá nípa àwọn ọjọ́ ọ̀gbìn tí wọ́n ti ẹ ó ti lé ìlẹ́tẹ̀ ti ẹ̀ka ó ti ti lẹ́tẹ̀ láì lọ́pàá ti jẹ́ ẹ̀rẹ́ tọ́tọ́ báyìí ó ti sáǹdì pé wọ́n ó ti lé ìlẹ́tẹ̀ lẹ́tẹ̀ báwo ni wọ́n á lọ lórí lẹ́yìn àtọ̀pọ̀lọpọ̀ ní áfíríkà wọn fi sábà yẹ àfihàn wọn náà máa ń gbẹ̀gbẹ̀ mẹ́lẹ̀ àwọn ẹ̀kẹ́ yóò mú káàkiri wọ́n á sọ̀rọ̀ tó tó tó lè ní bàtà láàrin ọkùnrin àti obìnrin rẹ̀ láàrin obìnrin àti ọkùnrin àgbèrè. Wọ́n á sọ̀rọ̀ ní ọmọ tó ó ti tẹ̀lé wọn sì lé ó tẹ̀lé wọn láti sáà ó tẹ̀lé wọn lórí ìfọwọ́ àpapọ̀ áfíríkà ìgbẹ̀ tí wọ́n kò sí sí láti wá láti lè rí. Ẹni lẹ́kọ̀ọ́ sọ fún àwọn akẹ́kọ̀ọ́ báyìí tó ti lórí lẹ́kọ̀ọ́ lórí sọ fún àwọn akẹ́kọ̀ọ́ káàkiri àwọn obìnrin wọn làwọn ومن يرد الله ورسوله فقد ضل ضلالا مبينا إذا لقد سبق عليك يوم ẹni bá tẹ̀lé ìlú ìgbẹ́ ìgbẹ́ ìlú bá ń ga ìlú bá yá ìlú bá ní ìlú ìlú bá ní ìlú ìlú bá ní ìlú ìlú bá ní ìlú ìlú abàdà yóò bá ní ìlú bá ní ìlú òfin tó pé balẹ̀ ẹ máa lò náà ní ìṣẹ̀lẹ̀ tí mo gbọ́dọ̀ máa ń tẹ̀lé mọ́lẹ̀ ẹ̀sùn ẹ̀kọ́ kan tẹ́lẹ̀ ọlọ́run tó wú ìlànà ìjẹ̀lẹ̀ rà ẹ̀yìn ẹ̀kọ́ mi lọ تفلحون برضو تبقى الدنيا فرقك على مثل إذا تبقى wọ́n ti ká nípa ìṣòro wọn bá ní ìjẹ káàkiri èyí tó tún àfẹ́ tó ìgbà tó ń tún ẹgbẹ́ ayé ayé ilé ìjẹ ìjọ tó ń tẹ̀lé ìṣà ọ̀wá bọ́lá bá ti máa ń tẹ̀lé ìwé ọjọ́ tó rẹ̀ lábàá tó tẹ̀lé ìwé àtúntò tó tẹ̀lé ìwé ọ̀sán lọ́wọ́ fún ọ̀sán lọ́wọ́ àwọn ẹbí ìlú ọ̀hún ọ̀hún ẹ̀yìn ẹ̀sọ́ àti ìlú Àrẹ́gbẹ̀sùn ah, àwọn ṣe tí wọ́n tí ń bá ṣọ̀rọ̀ láti bí lákàtí kan kọjá sí ẹ̀yìn. Àmọ́sọ nígbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tí ìdí ni wọ́n ṣe àìmọ̀ tó ní ẹ̀rọ pé ta ni ó lè ní ẹjú iṣẹ́ yẹn ẹ̀yìn náà jẹ́ bí wọ́n ti dára tọ́ tẹ́lọ́wọ́ lẹ́gbọ́n tààrà kí ó lọ́ tààrà jẹ́ kí ó wá lọ́gbọ́ yẹ àwọn tọ́lá ti dé láì fún náà obìnrin tá tí ó lè fi já àbá tí ó lè fi mọ́rẹ̀ ọlọ́run tí ó gbà lọ́wọ́ ní ìgbàgbà àpàdà tí a tó ní tí wọ́n ń tẹ́ ẹni tó kí ń lè fi jáde tẹ́lẹ̀ ó kí ń lè fi mọ́rẹ̀ tẹ́lẹ̀ àwọn bàbá wa ní ìlú ìlà wọ́n ní wọ́n bí ajá ta ọlọ́ọ̀lá yóò bá wọn. Gbogbo ẹni tí ò sí ìlú òsì jáde lóbìnrin, gbogbo obìnrin tí ò sí ìlú òsì náà, gbogbo obìnrin tí ò sí ìlú nìkan, tó bá yẹ sí ẹ̀sìn ọlọ́ọ̀dẹ látòkè sọ́mọ̀. Tọ́lọ́ ti rẹ́ jẹ́ lórí rẹ̀ pé kí mo fẹ́ òun ìyàwó ọlọ́pàá náà jẹ́ ọ̀rọ̀ ìfòyí. Ọlá àjẹkù ìjọ lágbára. Orí àjùkù àjòjò wà á ta ìbéèrè. Ìyàwó orí

Àwọn ará orílẹ̀-èdè ti ṣe ìṣẹ́lọ́rọ̀ àwọn ajíkàtí ìkúnlẹ̀ ààrẹ òye ọlọ́mọlọ́pọ̀ tààlà tí wọ́n tàà máa ṣe lọ́rọ̀ ìfúnwà. Tí wọ́n tí wọ́n tàà máa tí àjẹ́kọ̀ọ́ wájú wa, àjẹ́kọ̀ọ́ àwọn eré ìṣàlá ọ̀rọ̀ agbẹ́mi ní àwọn kọ́ńtà ìgbàlódé kátà lọ́rùn tẹ́lẹ̀ láfẹ́ tẹ̀wá sí ó tó ní pé kí ni ìlú ṣe ní ẹjọ́ fún wa ti bàjẹ́ àwọn abẹ́rẹ́ àpẹ̀ká ti ta ọ̀rọ̀ náírà ní alẹ́ ní twelve thousand naira lọ́wọ́ tẹ́lẹ̀ ìyẹn alágbàjọ fún tó tó tẹ́lẹ̀ ó tó ní pé àti ìmọ̀ tó tù wá lórí ẹ́ńjìn tánlò àti ìmọ̀ tó tù wá lórí àwọn nǹkan yòókù ọ̀dọ́ bá ṣe ń jẹ́ àwọn to Dawa uh, local people. Now, this way, kí àwọn ọkùnrin kan lọ́pọ̀ ní ọlá fún láti lè máa bí sọ́rọ̀ nílá káwọn ọkùnrin lọ́wọ́ àjà lọ́dọ̀ ara wọn kí wọ́n bí sọ́rọ̀ sí wa. Àwọn akẹ́kọ̀ọ́ sí ní sọ́rọ̀ Mọ́kànlá ìṣẹ́lẹ̀ àwọn ilẹ́kọ̀ọ́ nínú báyé ti jàjá sí tí a gba ìyá tí ó mọ̀ tẹ̀síwáyé àwọn tí ó fi wọ́n bá sọ lẹ́nu tí ahmed park ọmọkùn àjẹ́dàdà fún wọn lórí àpẹẹrẹ attribute of the son of Allah ẹni àwọn ìrìn àwọn ẹrú ọlọ́run tó tẹ́ ọlọ́kẹ́ ṣe wọ́n wọ́n máa rà ta ìbéèrè tó ti wá màá wọ́n ní ìjẹ́ pos ìgbókọ̀ sólù ìjẹ́ pos ìyẹn ni káàkiri ni káàkiri ti ẹgbà lọ síwájú ẹnìkan tó ń ṣe ní nigeria káàkiri lẹ́gbẹ̀ẹ́ orúkọ àgbà lẹ́gbẹ̀ẹ́ bá transfer owó ó ń gbé lórí ẹ̀ àwọn onígbè kan tó ń nà ní ṣe lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpé ọba wa transfer owó ni ìrọ̀tọ̀ fún kí a tó lọ́wọ́ ìyàtọ̀ orí òkú máa jẹ́ ní ẹ̀kọ́ kọjá pé ó bá wà fìṣẹ́ lẹ́yìn àjọ ẹ̀kọ́ ẹ́ ìrẹ́bù wọn jẹ́ sí ìyàwó ní ìlú òkè ìlú ìwọ́n rí i pé àtìlọ ìlú òkè ìdarí mi yóò lọ ní ẹ̀sọ́ owó yóò lọ ní ẹ̀sọ́ wàhálà wọ́n jẹ́ ìkọ̀bẹ̀ kansáì ẹni wá kansáì ó ń sẹ́kùn àbí ìgbẹ́fà ẹ̀ka lọ́wọ́ fi jẹ́ fún mi pé ìyàtọ̀ owó àbí ẹ̀kọ́ ìkànnì àti kó lóun òfin pé ọkùnrin tó lọ bá sanwó ìyẹn ti lọ rẹ̀ ṣùgbọ́n wọ́n láti pé ní ọ̀rọ̀ iṣẹ́ ọkùnrin tó kí ẹ ní lọ́dọ̀ rẹ̀ tó ti gbọ́ nínú àkáǹtì ti ẹni ìyẹn ọmọ ibi ń dúdá níbi lọ́pàá ìyẹn tàbí ìgbà tí a sọ pé yá ti lóyún náà lọ́pàá ìgbà tí tó súnmọ́ jù lórí tó bá yá fún tí a nígbà tí èyí yáwó lórí tí wọ́n fún láti ìlú tó ti lórí lábáyánilówó ká máa gba ilé lórí ẹ̀ eléyìí ń gbọ́ ọ̀bá ṣẹlẹ̀ ìsìlámù òòrùn ojú ìgbẹ̀yẹ láti sọ pé nítorí wà nílẹ̀ ní ẹ̀sìn jẹ́nu ọlọ́pẹ́fẹ́ sí ẹ̀sìn yẹ náà àwọn tí àbá láǹfààní àti gbọ́ wa tó ẹ lọ sí orí péjì wa ní sọ́ọ̀lọ́tọ̀ ẹgbẹ̀lá ní alẹ́ yìí àmàlábà